níbi pé ọ̀rọ̀ yẹn iná lọ́sọ̀ pé tó ń bí ẹni bá ń pe ni tá à ń kírun lọ́wọ́ àláǹfààní àtijá àfi tí nǹkan míì bá ń bẹ́ẹ̀ wò tó pé wà mo fi hàn sórí ààrẹ lórí wípé ara ni wọn wọn wá pé mi tí mò ń kírun ọ̀ràn yẹn lọ mo lè já fún nǹkan míì ni kìí ṣe pé mo lè já wípé bọ́lọ̀ ń ṣe lágbára lórí mi lẹ́yìn náà lágbára lórí mi fún díẹ̀ yìí agbára kẹtìjú kan ìrọ́ o torí pé ìrun ọ̀ràn yẹn bó ṣe jọ́ràn lọ́rùn mi lọ́jọ́ ìrìn lọ́rùn ń bí mi náà àjọ rí bákan náà ń bẹ̀ hmm. lọ́dọ̀ ọba àdẹ́dà ni tó bá wájà ìrùn náà fílà oríṣi ọ̀sán àwọn àfáà sọ apá náà sọ pé tó bá ti kù díẹ̀ tí èèyàn fẹ́ parí rẹ̀ kó gbìyànjú parí ẹ̀ lórí nítorí sọ pé wọ́n látúbí tìlú àmàlàkùn oríṣi táyà kọ́mọ wùlẹ̀ jámá apá kan ibi tó rí ó dé kọjá lójú ẹsẹ̀ kọ́ dáhùn bí rẹ̀ lóhùn ó sì fi ń sin lọ́hùn. 09081111067 ojókòó ìbádọ́rẹ̀ facebook personal fm ojókòó tí ẹ ti dàgbọ́n wa asalaamu alaykum rahmatulahi barakatu. wa aleykum salaam wa rahmatulahi barakatu. ètò ní orúkọ ìbílẹ̀ tí pè wá. láti un. orúkọ yín sà. abdulaziz. pápákpá kí ni ìbéèrè yín lórí ìfọsọ yìí. àwọn kòkòrò yín tó máa ń dẹrù bàyẹn fẹ́ẹ́ bèèrè oh yeah sọ̀rọ̀ àyàkó yé mi dáadáa àti fẹ́rẹ̀ bí olè kọ́ ṣe ẹ̀ máa rí méjì àwòkọ́ báyìí tó pọ̀ nílé láti pé nẹ́ẹ̀tì òní wíńdò wíńdò òní nẹ́ẹ̀tì ẹ̀kọ́ òní nẹ́ẹ̀tì kí ẹ̀ka tàbí wọlé kẹ̀kẹ́ bàjẹ́ tó ká pọ̀ lórí tí ò ló ń kà ẹ̀jọ́ kí ló lè kọ́ ṣe. ẹ ẹ bá ọ láti lẹnu o n tó lè kọ́ ṣe náà láti jọ ń ṣàlàyé fúnra wa o láti lẹ ẹ wa lọ ẹ kàn ń bú wa lójijì tàbí kó jẹ́ pé ọ̀tọ̀ níbi tẹ́ ẹ wà nígbà tí à ń bẹ̀rẹ̀ ẹ̀yin gangan ti dájọ́ ń tà ń sọ ẹni kẹ̀kan rí tẹ́yìn dẹ́ tilẹ̀kùn tí lè ń wá ìgbà ìṣẹ́lẹ̀ mọ́ kí wọ́n kàpọ̀ bíi bíabíà pàṣẹsọ̀ ẹni tà ń sọ náà ni wípé àṣàṣì alákòópọ̀ nínú èròǹgbà ọba àdẹ́dà àwọn ẹni ibi wọ́n ti bẹ èṣù lọ́wọ́ lórí ẹ̀ ó ti fẹ́ máa ṣẹlẹ̀ náà léhùn tàbí kó ti máa ṣẹlẹ̀. asalaamualeykum tí dábàá kátó mo ní ẹ eh, ọmọ ìjọ ìjọ tí mo fẹ́ bẹ́ẹ̀ ni pé ọmọ ìyá ìjẹ fẹ́ gba ilé ó wá ní kó wà lọ fi èdè wà lọ tàtó àìsí ó wá sọ pé nígbà yẹn tó ga tó wá wá rí tòun nínú ilé ẹ ní ìsìn ó wá ní ẹni wọn sọ pé kí wà ní òun lè ṣe nígbà tó ti sọ bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ pé ó ga ilé ẹ̀ náà kejì ni pé wọ́n ní kí ìlú wa wọlé tá a bá ní èdè ìdílé pé ká mọ̀ tàbí pé ká sálámọ̀ ní ìṣẹ̀yà àgbà àlàkọ̀kọ́ ẹni tí wọ́n ní kó búrẹ̀pẹ̀ wà níbì kan tí wọ́n bá ṣe nǹkan kó tó wọlé ẹni tọ́lọ nífẹ̀ẹ́ ni kó sì máa dáfun tòló pọ́ba dẹ́dà nífẹ̀ẹ́ òun nítorí pé gbogbo ẹni tí bá ń gba ojú ọ̀nà tọ́lọ́run ọba ọ̀fẹ́ ti fi ń rìnà sẹ̀mí tọ́rọ̀ rẹ̀ bá ń bí yá ń bẹ̀ ọlọ́run ọ̀fẹ́ o ìsìtìdìrọ́jù ni wọ́n sọ wọn àdìsí àbí sálámẹ́tà abubakar ẹ̀nàm abubarazata so ọlọ́run ọ̀fẹ́ ni ìsìtìdìrọ́jù ni orí ẹ̀dẹ́ ni mọ̀ ń gbọ́nà ìbínú ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀mí mi mùmí wá ní gbogbo tẹ́mi fẹ́ ń bẹ̀ wọn ò fẹ́ fi ilẹ̀ nù so ọba adẹ́dà máa mọ̀ fi gbèyẹn padà ebi ọlọ dáa ni nígbà ẹ̀bù ìpẹ̀lọ wọ́n sì gbowó lọ́wọ́ yín kí lọ́wọ́ mọ̀ dàmẹ́ lọ gbowó yín padà o ẹ lọ gba owó yín padà o jẹ́mọ́ ń tà ń pariwo fún ààrẹ èèpẹ̀ ó ní ẹni ọ̀lọ́ náà wàlọ́ọ̀yì tó bá jẹ́ pọ́ bá rọrùn pé kéèyàn kọ́kọ́ bu èèpẹ̀ kàbá kò tó lọ ni èso ọ̀sọ̀ fẹ́ lórí pípẹ́ lọ o kó má lọ bí oríire. ṣé mo lọ́ọ́ lọ́dà nǹkan oúnjẹ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n wọn ọpẹ́ bùbá ń kò wá rí bẹ́ẹ̀ tó bá lọ rí bẹ́ẹ̀ gbogbo èèyàn tó bá ti dé ẹgbẹ́ ilẹ̀ yìí náà máa sọ fún pé òwe tó bá nífẹ̀ẹ́ ara rẹ lọ́rí àbá o sì gbé e ìpẹ̀lẹ́ o ó ti ṣẹnu ẹyọ gbò mọ ní o ọlọ́run fẹ́ yọ yín ni o. bàbá ti kọ́kọ́ ṣe ìbẹ̀rẹ̀ ọjọ́ náà nà. bàbá ò ni èyí kan nínú àwọn èèyàn wa tí ó ṣe báyìí kankan pa thirty seven thousand naira tó kú lọ́wọ́ rẹ̀ bàbá ní pé ó sì kó gbogbo ńlẹ̀ ní bàbá ṣe oṣó lẹ̀ ni ọ̀sẹ̀ àkọ́kọ́ ìní ẹ̀kọ́ ọ̀bárajà ọ̀sẹ̀ kejì ń gbò pósù kan ló ké ọwọ́ akọlù bàbá bàbá ní àbáni ẹ kí ni o ní kí n ṣe kí ni mo ní kí n ṣe kí ni mo ṣe ń pariwo tí mo ń pariwo yìí sí àtúmọ̀ tí mo mí ni mo ní jẹ́ fún mi mo ní ọ̀jẹ̀ kí ni bọ́ọ̀lù mi kẹ́mìrà ẹ ẹ kí á ní kí ẹni wọ́n gbọ́n gbọ́dá ní ipa owó yóò ti fi ṣe ìdè ni pé gbọ́ ọbẹ̀ lẹ́kọ̀ọ́ ó ní o <laughs> gbà owó padà ó ní mo ti jábọ̀ èyí ìṣókòó mo ní ìṣògùn bẹ́ẹ̀ máa mú òun padà. so oríire ńlá ni hmm. fún ẹni yìí ọba àdẹ́dà ó sì kọlù yín báàkì nìyẹn kú níbi tí ọ̀fẹ́ ẹ̀yin náà wá padà ẹ̀ sì put an end ẹ̀ wàá tọrọ àforíjì tó pọ̀ níbi tẹ́ ẹ ṣe kọba àdẹ́dà ọjọ́ ọkọ gbàyìn wípé ẹ̀ ní dẹ́rú ẹ̀wò mà ẹ̀ sì ní gbèsè ara yín kọjá mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì nípa ti ejò ọ̀rọ̀ tó gùn tó pọ̀ ni ṣùgbọ́n a sọmara ìṣe ejò tá a bá bá nù ú lé àsálámà sí i jọ kìíní àgùrò fi kankan sí. àgùrò fi kankan sí. tó bá tún yọ ìyó tó bá sálámà sí ó ní gbólóhùn tá a sọ fún un tá a sọ gbólóhùn tá yóò máa lọ tó bá jẹ́ wípé kìí sálábùrú kápálá ni yóò dọ̀gbọ́n lọ sápamọ́ yóò tún yọ sí apadà ó tún yọ ọjọ́ kejì á tún sọ gbólóhùn ìjọ kẹta sọ gbólóhùn lẹ́yìn ìjọ kẹrìnlá wà bàjá àjẹ́ pé ó gbéjà wà nù ẹ sì lọ gbogbo àwọn tí wọ́n àwọn òyìnbó náà fi rinlẹ̀ nísìn tí wọ́n mójútó àǹsí kíní kan fúláwà àǹsí kíní kan ọ̀sásùn kíní kankan wípé ejò tó bá sáré wọlé wọn ì sáré sí kíní o wọn ìsáré atakị wọn nítorí wípé ọrẹ wa ń bẹ nù wọn nínú àwọn àdìjànú náà olùgbàgbọ́ òdodo mẹ́mbẹ́ tọkàn wà sálámà sí a tọkàn wà wòwà tó sàn kan ṣùgbọ́n kápẹ́ ń tọ́wọ́ wòwà lọ padà tó ti wípé àjọ bára mu pé ó gbéjà ni yóò yóò tún máa sọ wa pé kò yẹ kí mùsùlùmí kọ́ mọ wà kò yẹ kó máa ló bá. ìdílé o gbogbo ń tàn sọ̀kọ̀ lọ́rọ̀ ọ̀lẹ́ mo fẹ́ ká mú lọ wàláì àlìjẹnú ten million wọn a máa dúró dẹ̀lú mi tó bá fẹ́ bóde láti jọ jáde. tí n bá ní ten million eh. ó tún jù bẹ́ẹ̀ lọ kọ́mọ́dàrú ó ń sọ ọlọ́run nínú àdìtí wọn mùsùlùmí bàbà ọlọ́run ò ń fọ ẹ ní kóòtù tàṣákùlì ò ń fọ ẹ lágbára kí wọ́n máa di tọ́ba wù ẹ̀. láwọn àjànú. ẹ tọ́ba ní ten million nísìn tí ogun bá di ìrànkọ́ ìràkókòkò. àwọn tí ó sì dèrà yìí wọ́n tún lè dèrè wọ́n lè di èèyàn tẹ́sẹ̀ rẹ̀ ọmọ akalẹ̀ torí tí yọ ga ju bí òkò náà fifty lọ lójú ẹsẹ̀ ṣùgbọ́n gbé pé fẹ́ tẹ̀lé lé ìjáde ni kó lè ràn lọ́rùn wọn ó di ńlá fi gbọ́dọ̀ máa yan fẹ́gbà ah, ẹ̀ṣà di rẹ́sẹ̀ èrò lélẹ́yìí tẹ́yìn bá ti wáyé gbọ́dọ̀ nìyẹn ní àwùjọ bá fẹ́ bóde gbogbo wọn bá padà wípé ilé ò ṣeé sìn bóde o ó ṣe jẹ́ pé tàbá tó fẹ́ wọlé náà èyí tó lè máa wọ́n ti ń dúró díà wọ́n fẹ́ jẹun nínú ilé wa wọ́n fẹ́ sùn nínú ilé wa ẹ bá ṣe sálámà ọkàn wọlé assalamu alaikum ọwọ́ kó sálámà èsù ó kiri yọ́ sọ fún ọmọ rẹ̀ pé sẹ́nu ah. ah. lè láàmà bí tàlàkùn wà látọ̀ àmà lálẹ́ òní ẹ̀ lè bí o hmm. wọ́n ti fọ́lọ́run wá sọ́ra o ibi ọmọ gbónú máa ní wa ró á ní o àbẹ́gá bá fẹ́ parẹ́ o àṣì lérò oúnjẹ wọn jẹ ẹ wá wà ìmẹyẹ àwọn èèyàn tí ò rí bá ń fún tí ẹjọ ń jẹun wọn jọ ń sọpọ̀ wọn jọ ń sàwo èṣù ń bẹ lára ìyàwó ń bẹ lára ọkọ ń bẹ lára ọmọ ilé wa ń jẹ́lé eléṣù so kí ni ọlọ́run sí ajẹ́jẹ́ o àmín àmín ọlọ́run sí ajẹ́jẹ́ o dákun. àmín àmín. asalaamu aleykum warahmatullahi wabarakatuh. wa aleykum warahmatullahi wabarakatuh. ẹ dákun kí lọ́lọ́run sọ nípa orin gbígbọ́ kí ọmọ gbọ́ orin olólùrábì látọ̀jọ́ akẹ́yìn stars àti kẹ́yìn sí abdulmumi náà o ọlọ́run bá ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. orin ìbéèrè yẹn ó bùkátà ọ̀pọ̀lọpọ̀ àlàyé orin tí wọ́n bá ti fi ròyìn ọlọ́run orin tí ẹ fi ròyìn ìbí orin tí ẹ fi ròyìn wàhálà òǹbí lórí ọmọ orin tí ẹ fi ròyìn ọkọ rẹ orin tí ẹ fi ròyìn aya rẹ orin tí ẹ fi ròyìn ọ̀gá rẹ orin tí ẹ fi ròyìn ọmọọṣẹ́ rẹ orin tí ẹ fi ròyìn àwùjọ dáadáa orin tí ẹ fi ròyìn ìjọba rẹ àtàràlú rẹ orin tí a fi sọ̀tàn tó ti láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo eléyìí kò sí aburú ń bẹ̀ orin dáadáa nìyẹn one orin tó bá rí bí ìdàkejì ogun tá a sọ yìí wọ́n fi ń bú ọlọ́run wọ́n fi ń bú iṣẹ́ ọlọ́run wọ́n fi ń bú òǹbì òǹbì ìhùn kílẹ̀ bí òun sí àmì ẹ̀lọ́sọ́ ẹ̀yìn lẹ́dáwà lọ́rùn o ẹ̀yìn máa fojú wí náà ayé kí n ti so bẹ́yìn pò ń fẹ́ wáyé ni gbogbo orú wọn àwọn ọ̀nàbáwọn orin tí wọ́n fi ń tó bá ti dìdàkejì ń ta àkọ́kọ́ tá a sọ wọ́n máa ń fò orin orin ròyìn abí obe orin ròyìn aya obe orin láti máa sọkúsọ láti máa ba ọpọlọ àwọn ọmọ kéékèèké tí ń bọ̀ lónìí kó tó wọ̀lá láti máa bàjẹ́ láti fi máa takò jọba nítọ́nù òdì láti fi dá wàhálà lẹ́nu ẹgbà wá oúnjẹ àti iná kẹyìn àgbà wá oúnjẹ kéèyàn kódà kí nǹkan ọmọ ẹsẹlẹ̀ kèé ṣe wípé ká ká ká ká fi ni àwọn èèyàn jákè lọ́nà òdì ìtí ìṣẹ̀lẹ̀ táwọn èèyàn sì ń fara mọ́ tó ń kálukú bá lé ayé rẹ lọ tọ́jọ́ sì ń sọnà wẹ́rẹ́wẹ́rẹ́ ó yàtọ̀ sí tẹ́nìkan ni wọ́n sọ wípé àlùfíà tó nà ìmọ̀ dààmúdààbò wàhálà pọ́blẹ́mù tó sùn jẹ́jẹ́ jẹ́jẹ́ rẹ̀ láàánà lọ́mọnà ìkọ́sọ̀ ha ọlọ́run níjọ́ dá fẹ́ bá lọ jí. Hmm. ọjà mọ mi ni bá lọ o. bá yín lọ mo bá yín rìn. ta ló sùn. Hmm. wàhálà dààmúdààbò kí ni sì ń ṣe ìhàrùn. wọn kàlùkù sì ń bá yàrá yẹn lọ ìjọba ń ṣe díẹ̀ aráàlú ń ṣe díẹ̀ wàhálà gbogbo oṣù àwọn ah, a nídìí ẹ o àwọn èèyàn pọ̀ wà ń bí. àmọ́ ní ìta abámọ̀ àbá ti wà lọ́wọ́ ń kókó bò ọwọ́ ìbẹ́ bóde padà bí ṣe wá ń dààmú ìjọba ní dààmú aráàlú gbogbo wọn wá panupọ̀ pé àtàǹjì lágbájá ló jì ẹ̀rọ kò tí wọn bá rí gbámú àjọ àmú mi. wọ́n bọ̀ jẹ́. ṣé ẹ mọ̀ pé àtijọba àtàwọn ti da àtijọ́ ọkọ̀ padà báwọn lórí ta ni lórí ẹ̀ jí àwọn orin burúkú báwọn àfẹ́ àwa ń bọ̀ orin wa tún lè di dọ́bù wàhálà orin bú ni wọ́n fi ń ròyìn rẹ́wọ̀n tá a sọ yìí hmm. tí wọ́n bá ti wá ń lùlù ní ìsìláàmù là ń sọ yìí tí wọ́n lu jìtá nínú ìsìláàmù tí wọ́n lu jìtá lu nkankan sórin ó ti di èèwọ̀ ó sì ti dirin sẹ́sù hmm. ẹ rí i pé kínní yẹn jẹ́mọ́ tí a bá fẹ́ mọ̀ pé ní sẹ́sù ni ẹ mú ẹ mú bẹ́jọ́ sẹ́rí o burú tó yẹ́rù rẹ̀ jọ̀ torí ọjẹ́ ẹ̀yìn ẹ mú fèrè tí ẹ bá rẹ́jọ̀ onúgbó kẹ́ẹ̀ sayọ ọkùnrin kẹ máa fọ́fẹ́ ní kúpù dùdùdùn ejò ó sì máa bá yín jó yóò gbàgbé àti fi ìnira ṣe yín yóò sì máa jó nítorí wípé n tó ń wá kí n tiẹ̀ nu èṣù ni so àwa ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo onítọ́ wa da náà tá a sọ náà wọ́n fi ròyìn ọlọ́run wọ́n fi ròyìn ànábì wọ́n fi ròyìn àwọn òbí wọ́n fi ròyìn ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ẹbí rẹ̀ kí ní ẹ̀ka bá sá sọ bó ṣe rí ọ̀dà tóun tí wọ́n bẹ́ẹ̀ lùlù sí tí wọ́n ta jìtà sí ẹ̀ka sí ànábì ní ó ti di àrọ́ọ̀mù etí tí bá ń gbọ́ yóò di tọ́ ìfèsù hmm. ojú tí bá ń wò yóò di tọ́ ìfèsù so bó sọ lọ́sẹ̀ pẹ̀lú kí ni ìrìn wá ń dàrú báwọn èèyàn lójú gbà sí báwọn afárá kẹgbẹ́ nísìnyí ó sì lè jẹ́ pé tó jẹ́ wọ́n bẹ̀rẹ̀ ìlòrin tí alùpàkìlù kọ́tẹ́ nísìnyí kò sí lúmbẹ kò sí jóńbẹ in tó sì sàǹfààní àdúrà ò ní wọ́n ṣe ìntà tá a wá ní ó dùn bẹ́hùn ẹnì kò ní dúró déédéé bẹ́hùn àfẹ́ntọ́ bá dẹ́dà fọ́ tọ́ lẹ́mì torí pé n ló dùn jù ṣùgbọ́n ní ó kòrò létí pé ah, a wà ní mì a ní sẹ́lẹ̀ ń gbẹ́ dáadáa ah, irú pẹ́rẹ́ fún burúkú ayé yòó ibi tí wà láti dénú ibi èso ti ṣe kí ni o tó ti dá sí wa. ọlọ́ba aláàyè lè kó karamọ́ bàbá o oh nine o oh eight one one one one o oh six seven ká gba ìpè kan sí méjì sí kó tó dùgbò àwọn dágbé lórí ètò fún ti rọlẹ́ yìí asalaamualeykum tí lẹ́wọ́n ká wàhálà kùn sọ̀lá ń sọ̀lá rà ká ẹjọ mo fẹ́ bèrè ní lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n ní ègún bíi kí ọkọ àti ìyàwó kan má gbọ́ra wọn yé ìyàwó máa wá sọ fún ọkọ pé kó sábà sọ̀rọ̀ burúkú sọ́kọ ṣá ó máa ń ṣẹlẹ̀ lórí bẹ́ẹ̀ lọ torí àwọn ọmọ ṣó papọ̀ mọ́ gbogbo yìí tí ẹ mú wá látàárọ̀ yìí ó jẹ́ ẹni tí èṣù. orúkọ ibi lẹ ti wá. afa afáàzíàt láti ọní. láti ọní. mọ́niwa ọ papọ mọ kò sí papọ mọ kọ papọ mọ pẹlú ẹni tó jẹ́ pé òun wàkiwà ni kò lẹ́kọ̀ọ́ lóbìnrin ó sì gbé ọkọ náà sípò tó náà wà pé nínú ilé eléyìí àjọ tán hmm. bí owó ni alágídí bí èṣù gẹ́gẹ́ ló gẹ́gẹ́ fún rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ń táwa ń sọ ó ní tó jẹ́ pé àtìyàwó àtọkọ tí wọ́n bá rọrùn rojọ́ yẹn ń ta lẹ́niwìà wọ́n máa sọ fún mi léyìí pé ẹ ẹ ẹ ẹ gbọ́n o. eléyìí ò tó tó tó. ìyẹn wà ní ayé tó báyìí lórí ilé kí ni dá ìdá sílẹ̀ tó ń pẹ́lẹ́ ìnáwó wá fẹ́ sọ̀rọ̀ padà. sì mo wò mí ọ̀rẹ́ mi wọlé ojú ẹsẹ̀ tí kí ni ẹsẹ̀ rẹ̀ tẹ̀lé ojú mi wálé o. wọ́n sọ jáde padà njọ́ kí ni òtútọ́ sùn tẹ́wọ́ sí wà papọ̀. inú ilé yẹn ti ń konú ogun. ìyìn tó jẹ́ pé ńgbà tọ́lọ́pọ́lọ́ bá gbọ́ kí lọkọ gbé kí ìyàwó gbé àkọ́bí wọn amódó kí ní àdìkẹ́ ìwé ìwé odó ní ti bọ̀. báàkì wọn ti lóòna. ẹ dẹ́kun ta ni ẹ ní ọwọ́ adarú ẹjú eléyìí ọjọ́ ti lọ tí ò ní tí ò ní sọ ma pé eléyìí ọ̀nà máa wò. ọba alákọ̀dákùjọ kọ́sàjẹkẹ́ mi yóò gò kọ́fẹ̀ mi lẹ̀ fún wa kọ́ bá ní sànú fún yín ẹ̀yọ́ náà sọ nígbàwọ̀ ètò ìkọ́nà ọba aláàsánú fún wa ẹ̀yọ́ mọ̀ ìyá ọtá ẹ Eh, lórí àpò. wọ́n sọ lórí ilé ọ̀sẹ̀ lọ́fàá.